ojúmọ́ rẹ o ìbà fún ọlọ́run elédùnmarè mo kí ẹ̀yin yèyé mo kí gbogbo ẹ̀yin bàbá gidi ẹ̀yin bàbá rere ẹ̀yin bàbá tí ò kì í ṣe alábọ̀dì tọ́lọ́run fi lé ayé lé lọ́wọ́ ẹ̀yin àfa ọlọ́run gidi ẹ̀yin wòlíì ẹ̀yin àlìmúlà elédùnmarè lóde ayé mo kí yín o ojúmọ́ ire ẹ̀rí topic tí mo lò láàárọ̀ yẹn very small topic only to the man akọgun Àgbẹ̀kọ̀yà come near sir. dádì wa bàbá wa akọgun Àgbẹ̀kọ̀yà inú wa dùn láti pe pé ẹnìkan tiẹ̀ wà ó jáde wípé àwọn ni akọgun Àgbẹ̀kọ̀yà we are very glad to hear that nǹkan tá a ti ń wá náà nìyẹn àwọn ọmọ ọkọ Yorùbá kọ́ máa jáde kì í ṣe pé láti bájọba jà àbí láti bú olórí kan àbí bú ọba àbí bújòyè just bring in your initiative let's see what you can do béèyàn bá wá jáde tó bá jáde lórúkọ ọmọ Yorùbá kì í ṣe pé o fẹ́ bú ọ̀gá ẹ̀ kì ṣe pé o fẹ́ bú olórí kan kì í ṣe pé o fẹ́ bú jòyè kan àbẹ́nìkan o fẹ́ fi gba star no ayé ò rí bẹ́ẹ̀ kí ni nǹkan tó jẹ́ value ẹ kí ni wọ́ọ̀tì ẹ fún ìran Yorùbá kí láyé máa sọ nípa tiẹ̀ wípé o ṣe ǹjẹ́ tó bá gbéṣẹ̀ lénìí ǹjẹ́ ọmọ tó bí ṣó lè yan ga wípé èèyàn báyìí ni bàbá mi nígbà báyìí láláì fírọ́kun tàbí àbòsí inú mi dùn o gẹ́gẹ́ bí aṣojú ààrẹ àgbẹ̀kọ̀yà peace àti gẹ́gẹ́ bí olùdásílẹ̀ ìjọ tí a pè ní ego pan africa tí àdàpè ẹ̀ léde yorùbá torí àwọn tí ò mọ̀túmọ̀ nǹkan tó ń jẹ́ ego pan africa tó ń béèrè àdàpè ẹ̀ ó túmọ̀ sí májẹ̀mú àwọn ológun ènìyàn nílẹ̀ adúláwọ̀ májẹ̀mú adúláwọ̀ foundation a ti ń súnmọ́ twenty years plus báyìí tí n bá ṣe mistake ẹ jọ gbogbo ẹ̀yin alágbára ayé ẹ jọ ẹ súnmọ́ bí ẹ já sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú mẹ́ta mo wo programu bàbá mi kan láìpẹ́ yìí gbogbo èèyàn máa ń pè wọ́n ní auxiliary akíkanjú ọmọ Yorùbá ni omi dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ya ó ń jábọ́ lójú mi mi ìwọ̀n wà tómi bẹ̀rẹ̀ sí ní jábọ́ lójú mi gbà tí mò ń gbọ́ documentary àti interview bàbá yìí auxiliary ẹni tó ti ń bá ọba jẹ tó ti ń bá ọba mu ẹni tó ti ń pàṣẹ fún jòyè tí jòyè ń wárìrì ẹni tí àwọn ará ìlú ti ń rí tí wọ́n ṣe dànsákì Elédùmarè mo fàsìkò yìí gbàdúrà fún bàbá yẹn auxiliary èmi ò mọ àwọn tẹ́ ti ṣe omi ò mọ́rùwà tẹ́ ti wo ṣùgbọ́n mo gbàdúrà fún yín wípé ẹ̀ bọ́ ń bẹ́ o torí kádùrú bàbá yẹn wá máa sọ wípé àwọn ọmọ òun márùn-ún ló wà ní skul tí wọn ò lè lọ mọ́ ọ wà ní poli tí wọn ò lè lọ mọ́ wípé àti ẹ̀ ti lè jẹun fáwọn ọmọ àtaya ó diṣẹ́ ó jẹ́ kí omi jábọ́ lójú mi èmi ò mọ ohun tó ti ṣe rí o ẹ̀mí yẹn wá tọ̀ mí wá wípé ọ̀rọ̀ ìmọ̀lélẹ́ yìí fún gbogbo àwọn tó bá jẹ́ alágbára ayé fún gbogbo àwọn tá a bá fún ní júníà lò àwọn tó gbé àṣírí dání tí wọ́n fi ń ṣe ilé ayé wọn wípé ìmọ̀ràn ńlá leléyìí o ẹ̀kọ́ ńlá sì leléyìí wípé ṣọ́ra o alágbára kan kò lólé ayé pẹ́ ọ̀sílárì ló wá di ẹni tí wọ́n wá délé láti pa orí ọ̀fẹ́ ọlọ́run dẹ̀ mú lọ bàtọ́ béèrè lọ́wọ́ wọn wọ́n ní làhálà wàlákùwàtà ọlọ́run làwọn lò <laughs> wọ́n jẹ́wọ́ ọmọ yorùbá ń bẹ̀ yẹn ṣùgbọ́n ṣé irú wọn ló wáyé kó sọ wípé àwọn ò mà rí nǹkan jẹ àwọn ọmọ àwọn bíi márùn ló wà ní higher institution tí wọ́n ti wà lé ọwọ́ ń rawọ́ ẹ̀bẹ̀ síjọba ṣèyí mákindé pé kó jọ kó ṣàánú àwọn èyí túmọ̀ sí pé ọba mẹ́wàá ìgbà mẹ́wàá nílé ayé o ẹ jẹ́ ká máa ṣọ́ra òun mọ́ tó lè dé bá ẹ kílẹ̀ tó ṣú kí ni tí mo fẹ́ mú jáde akọgun o akọgun àgbẹ̀kọ̀yà tí wọ́n jáde tí wọ́n challenge májàsọ́lá Ìgbòho èmi ò sọ pé kí ló dé tẹ fi challenge bàbá májàsọ́lá Ìgbòho mi ò dẹ̀ bú yín o ẹ̀yin náà sọ nínú ọ̀rọ̀ yín ẹni wípé àdàbí àdá tó bá jẹ́ wípé ẹ̀ ń ṣe lára wo. ni ọ̀rọ̀ ńlá wà ń bẹ̀. ẹnikẹ́ni tó bá ti ṣe lára ẹnikẹ́ni àdàbí á wò but ohun tí mo fẹ́ sọ ni pé ta la kọgun àgbẹ̀kọ̀yà ǹjẹ́ gbogbo àgbẹ̀kọ̀yà ló fi ọwọ́ sowọ́pọ̀ láti pè yín ní akọgun àgbẹ̀kọ̀yà níbo lẹ wà àgbẹ̀kọ̀yà ti wo lẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ ariwo tá n palẹ̀lẹ̀ wípé àgbẹ̀kọ̀yà wọ́n gbọ́dọ̀ di ẹyọ kan torí àgbẹ̀kọ̀yà ló kọ́kọ́ ja ìjàngbara nílẹ̀ yorùbá àwọn ló kojú ìjọba kí lohun tó ń jẹ́ àgbẹ̀kọ̀yà ọmọ ọwọ́ àròbó làwa jẹ́ o ṣùgbọ́n àròbá ni bàbá ìtàn alóore ọ̀fẹ́ láti gbọ́ àròbá àròbá sì ni bàbá ìtàn oore ọ̀fẹ́ lárígbà ẹ má jẹ́ ó bàjẹ́ nígbà tiwa àgbẹ́kọ̀yà jẹ́ ẹgbẹ́ tó jẹ́ wípé kódà bíjọba ṣe lágbára tó ní wọn kì í lè kojú àgbẹ́kọ̀yà tá àgbẹ́kọ̀yà bá jáde tán kì í ṣe kó máa jáde lẹ́yẹ kankan o kì í ṣe kọ́ máa ní èmi lọ̀gá wọn èmi ni ẹ̀gbọ́n wọn èmi ni bàbá wọn èmi ló lórí wọn èmi ló bá wọn èmi ni ìtẹ́rìmù wọn èmi ni èmi ni juminan party wọn oríṣiríṣi orúkọ oríṣiríṣi oyè <laughs> àwọn bàbá jagun tán àwa ọmọdé à ń gapá à ń kó agbádá sọ́rùn à ń jọlá ẹgbẹ́ à ń jórí ọ̀fẹ́ ẹgbẹ́ à ń jórí ọ̀fẹ́ orúkọ àwọn tó ń jẹ ń jẹ o àwọn tó fi ń gbowó ń gbowó wọ̀ bíi tèmi kọ́ orí ọ̀fẹ́ lèmi rí gbà láti lè sọ̀rọ̀ láàrin wọn ó dẹ̀ lè dọ́lá kémi náà tún kú òun bẹ́ẹ̀ ṣùgbọ́n mi ò ní padà sẹ́yìn torí pé iṣẹ́ ọwọ́ mi á sún mi síwájú ni àdàbí ẹni bá forúkọ àgbẹ̀kọ̀yà tó fi jalè á bi gbogbo yín. bọ́dà yẹn jáde ó sọ̀rọ̀ gidi bọ́dà yẹn Ògo Ìlọrin àbí ló ń pè bọ́dà yẹn Yorùbá Nation TV àbí Yorùbá kìnìkan lágbọ́rọ̀ Ọlọ́run ò ní wálẹ̀ bọ́dà a ò mọ́ra rí o ó lè dọ̀lá kọ́níkẹ́yìn náà bú mi bọ̀tì mi ò ní bú yín mo fa ohun gbogbo léwọ́ ọlọ́run Elédùmarè ìtẹ̀síwájú adúláwọ̀ làpótí ẹ̀rí kì í ṣe láti máa wáṣubú ẹnikẹ́ni àbí láti gbàbọ̀dè bàbá yìí sọ̀rọ̀ o bọ̀tì mi fẹ́ béèrè nínú ọ̀rọ̀ tí bàbá wa akọgun àgbẹ̀kọ̀yà yìí sọ ọ̀rọ̀ ń bọ̀ kì í ṣàsìkò yìí torí mo ti pe bàbá mi nínú peace àgbẹ̀kọ̀yà Baba rojà baba gbogbo ayé mo ti pè bàbá mi nínú solidarity tí wọ́n baba bàbá akékaka tó jẹ́ kan láàrin àwọn àgbà tó sì kù tó lè sọ̀tàn àgbẹ̀kọ̀yà ẹ má jà fọ̀tẹ̀ ṣe kínní mo ti ránṣẹ́ sí kan láàrin àwọn bàbá mi kan tó súnmọ́ bàbá Òkìkíọlá tí wọ́n sọ yìí pé gbogbo ọmọ Yorùbá fẹ́ mọ̀ kí ni nǹkan tí wọ́n ń wò nígbà tí Ìgbòho Òòṣà bàbá Adámì bàbá májàsọ́lá nígbà tí wọ́n bẹ̀rẹ̀ movement yorùbá nation wọn ò jáde ńgbà yẹn wọn ò sọ̀rọ̀ mo ti sọ o èmi ò ní ever ba ìgbòho jẹ́ èmi ò ní ever tàbùkù ìgbòho màá ṣòkò jókòó sẹ́gbẹ́ jẹ́gẹ́dẹ́ mi dìgbà tí elédùnmarè á fi justify mi tó bá jẹ́ pé ni mò ń rò sí gbòho kọ́lọ́run san tó bá jẹ́ pé kejì ní kọ́lọ́run elédùnmarè kó san kó dẹ̀ san fún gbogbo ẹ̀yin tẹ́ yí mi ká tẹ́ sọ ṣùgbọ́n ọlọ́run á sọ fún gbogbo wa á dàbí ohun tẹ́ ẹ ti fẹ́ nu ara yín sọ tá a mọ̀ àti wà tẹ́ ẹ̀ ń wù lẹ́yìn aláàfẹ́ kílẹ̀ yorùbá nísinmi ètò ààbò yorùbá òun ni fọ́sìn ẹni tí ò ṣiṣẹ́ lórí security tó lòun fẹ́ lọ gbàjọba ta ni òṣà ìmọ̀ wípé apá àyàn ni ò ní security òun fẹ́ lọ fèsì government ìyálà ìyá babaláku babaku àìmọye irú ẹ lọ́dọ̀ government àwọn tó lè àwọn tí ò ní dìde tí wọ́n dẹ̀ tí wọ́n á bọ̀ ẹ jẹ níwájú lọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì tí gọ́ọ̀mẹ̀ntì ń sanwó oṣù fún tí wọn ò jáde tí wọ́n kàn fẹ́ everybody cash cruise wọ́n kàn rẹ́rìn tó bá dojú ọ̀gbága dilemma tó máa kíkanjú ọmọ kì í sọmọ ta kí ni nǹkan tí àwọn bàbá akọgun àgbẹ̀kọ̀yà yìí irú àgbẹ̀kọ̀yà ti ń tẹ sọ wípé ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ yorùbá nation ibo lẹ farapamọ́ sí ibo lẹ kọ̀rọ̀ ibo lẹ wà nígbà tí májàsọ́lá ń pariwo yorùbá nation ká má tọ́ra wa jẹ́ èmi ti sọ kinní kan fún bàbá májàsọ́lá mo ti jẹ́ kó yé wọn mo ní ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ kí ló ń tó fà á tí mo fi ní ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ kọjá fọgbọ́n ọlọ́run sí i gbogbo ẹni tó lè bá mi gbé iṣẹ́ ìdọ́dọ̀ bàbá májàsọ́lá ẹ jẹ́ kọ́ rí kí ni túmọ̀ pé ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ ọ̀tọ̀ lọ̀rọ̀ yorùbá nation o ó gùn gan o fíìmù ńlá ni o fíìmù ayé ni o ọ̀tọ̀ ní ètò ààbò ilẹ̀ yorùbá lápapọ̀ o méjèèjì ò papọ̀ yorùbá nation dá dúró lọ́tọ̀ ìrìn àjò ọ̀tọ̀ ni ìjọba yorùbá ilẹ̀ yorùbá bàbá mo gbàdúrà fún yín sáà ohun tẹ́ ẹ̀ mọ̀ dí wọn ní béèrè ẹ̀ lọ́wọ́ yín àwọn kan ti ń béèrè ṣùgbọ́n mo fàsìkò yìí gbàdúrà fún yín ah Èdùmàrè àtọ́láàánú kan á gbé yín lékè o torí ohun téèyàn ò mọ̀ dí tó bá ń béèrè lọ́wọ́ ẹ̀ ó lágbára báwọn kan ṣe fẹ́ máa béèrè lọ́wọ́ mi ohun tí mi ò mọ̀ dí ṣùgbọ́n mo ti sọ fún Elédùmarè pé Elédùmarè á sán fún yín ṣọ̀pọ̀nà á bẹ́ lómi lójijì wọ́n wádìí ogun tó ń jẹ lómi tí wọn ò ní rí láyé ẹni bá fẹ́ bá wọn rí á báwo lè ṣe máa bẹ̀ wá ń ṣe tá a máa lọ wá nǹkan tẹ́ máa fi jíṣẹ́ fún yín ká tó dé kẹ́ ti máa sọ fún wa pé ẹ fẹ́ gbowó tẹ́ fi rán wa ń ṣe padà torí pé a ti pẹ́ sẹ́rù páà ní dé ni ọlọ́run ló máa mú gbogbo yín àyàbá nìyẹn mò ń padà bọ̀ lórí ẹ̀ bàbá mi akọgun àgbẹ̀kọ̀yà ẹ ṣe tẹ́ ẹ jáde gẹ́gẹ́ bí akọgun àgbẹ̀kọ̀yà àdúrà rú àwa yìí náà ni wípé ká máa ní àwọn tó tó gbangba sùn lọ́yẹ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ṣùgbọ́n níbo lẹ wà nígbà tí májàsọ́lá bẹ̀rẹ̀ movement yorùbá nation yìí kí ló dé tẹ̀yìn òsọ̀rọ̀ ńgbà yẹn kí ló dé tẹ̀ jáde ńgbà yẹn torí ó dàbẹ̀ ni pé wọ́n sọ wípé ẹ wí pé ẹ̀yin lẹ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọmọ ọkọ lẹ yorùbá tí bàbá wa Tinubu fi ráàyè débẹ̀ gẹ́gẹ́ bí olórí yorùbá agreed well done good job but ibo lẹ wà látijọ́ ìtẹ́ sọ̀rọ̀ tó fi jẹ́ pé sìn lẹ ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ àti pé irú àgbẹ̀kọ̀yàwó gangan ni tiyín irú àgbẹ̀kọ̀yà ó gangan ní ti bàbá akọgun àgbẹ̀kọ̀yà yìí ẹ jẹ́ ká wádìí wọ́n ní àwọn ní akọgun àgbẹ̀kọ̀yà káfàtà in general ọ̀rọ̀ wà ń bẹ̀ fẹ́ni tó bá lóye. kí ló dé tí division fẹ́ máa wà nínú àgbẹ̀kọ̀yà ṣé nǹkan tẹ̀ ń sọ ni pé àgbẹ̀kọ̀yà ti yín tún yàtọ̀ sí àgbẹ̀kọ̀yà táwọn Tàfádéoyè gbé kalẹ̀ ṣàgbẹ̀kọ̀yà ti ti yín ṣó ń ṣe politics ni kò sí pọ́blẹ́mù tẹ bá jà fún politician tó bá ti jọmọ Yorùbá kò sí pọ́blẹ́mù ńbẹ. dada fáwọn mi wọ́n ní ìṣe four one nine ẹ má ti jẹ́ ká pè ní four one nine o torí mo mọ̀ pé bàbá yẹn tún ṣì máa jáde èmi dẹ̀ rẹ́dì tọ́ba làwọn rẹ́dì lẹ́nu mo rẹ́dì pẹ̀lú orí ọ̀fẹ́ tọ́lọ́run fún mi láti wá wọn lọ láti ṣe interview fún wọn èwo tún ní akọgun àgbẹ̀kọ̀yà àgbẹ̀kọ̀yà tèwo why the division among the yorubas èpè lágbára o ègún wà o àwọn tó sọ̀rọ̀ kalẹ̀ pẹ́nu yín ò ní kò láyé ẹ ó máa bára yín jà ni <laughs> wọn ò ṣeré o omi àtẹ̀jẹ̀ àtàgùn burúkú ni wọ́n fi sọ̀rọ̀ yẹn o òun ló ń jà yìí o ẹ wo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin ààrẹ òpìtàn ilẹ̀ yorùbá inú ààrẹ òpìtàn ilẹ̀ ìbàdàn àtòdìdí ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá ẹ wo bó ṣe fẹ́ faṣọ bàbá yẹn ya ṣùgbọ́n bàbá yẹn ń sọ kínní kan pé òun ò ní dá wọn lóhùn ó ló dìgbà tó gún bá dé tó bá dé gbàgàdì ká tó mọ ọmọ ọkọ. ẹgbẹ́ àgbẹ̀kọ̀yà jẹ́ the first and the only major ẹgbẹ́ ìjàngbara fúnlẹ̀ yorùbá tí wọ́n jà títí tí wọ́n kojú ìjọba nígbà títí wọn ìjọba ti gba yín ò gbà fún Yorùbá wọ́n ní káwọn bàbá ńlá wa máa sanwó orí kó tún máa sanwó orí kíyàwó wọn náà tún máa sanwó orí àwọn dẹ̀ sọ fún ìjọba àgbà yẹn pé àwọn ò lè sanwó orí kíyàwó àwọn tún máa sanwó orí wọ́n dẹ̀ challenge ìjọba àgbà yẹn wọ́n dẹ̀ win. Àgbẹ̀kọ̀yà jẹ́ ẹgbẹ́ tó jẹ́ pé wọn kì í gbógun ti yàn wọn kì í ní kéèyàn má gbélé ayé wọn kì í ṣe lára ẹnikẹ́ni wọn kì í sọ̀rọ̀ lórí asán wọn kì í gùfẹ̀ òfo ṣùgbọ́n tó bá dójú ọ̀gbagadì tán ni àwọn máa ń jáde nǹkan tí wọ́n wà fún nìyẹn fúnlẹ̀ yorùbá ohun tí apá ìjọba ò bá ká mọ́ làbẹ́kọ̀yà máa ń torí ẹ̀ jáde tó bá dẹ̀ sí jáde tán ẹ máa ráwọn ẹlẹ́yẹ ẹ máa ráwọn tó jẹ́ kọ̀ǹfàmù omi ẹ máa ráwọn tó jẹ́ kọ̀ǹfàmù àrá ẹ máa ráwọn tó jẹ́ kọ̀ǹfàmù iná wọn kì í dédé jáde wọ́n máa ń pa gbogbo kinní yẹn mọ́ ni pé kò gbọdọ̀ bọ́ síta torí tó bá ṣì nǹkan lẹ̀ <laughs> ó ẹni tó máa dúró so ẹgbẹ́ tó ṣe ìrìn àjò ìjàngbara tọ́pọ̀lọpọ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe ìrìn àjò ìjàngbara tọ́pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí ní jà ẹ ẹgbẹ́ tó kọ́kọ́ jà nílẹ̀ Yorùbá tí ò dẹ̀ tí ì kú àfàwọn tí ò mọ̀ òun l'Àgbẹ̀kọ̀yà tó o bá lọ nífẹ̀ẹ́ Yorùbá ní tòótọ́ wàá nífẹ̀ẹ́ Àgbẹ̀kọ̀yà o ò dẹ̀ ní dalẹ̀ Àgbẹ̀kọ̀yà Àgbẹ̀kọ̀yà gidi ò wá nílẹ̀ tó ń jà fúnlẹ̀ Yorùbá kó bàjà wọ́n á ṣòpò pé mọ́ra ni pé ó kù ẹ́ síbi báyìí wọn ò ní fi dá ogun sílẹ̀ ẹ jọ ẹja paná ọ̀tẹ̀ ọ̀tẹ̀ lílé OPC ò lè challenge Àgbẹ̀kọ̀yà torí ẹbí ni wọ́n vigilante tó jọ ọmọkọlẹ Yorùbá ò ní challenge Àgbẹ̀kọ̀yà torí ẹbí ni wọ́n Àmọ̀tẹ́kùn ò ní challenge Àgbẹ̀kọ̀yà torí ẹbí ni wọ́n sọ̀lú dẹ̀rọ̀ fọ̀lú mọ́ kò sí ẹni tó tó bẹ́ẹ̀ títí kan sójà àtọlọ́pàá wọn ò ní ṣàlẹ́ǹjì àgbẹ́kọ̀yà àfi tó bá jẹ́ ọmọ àlè yorùbá ṣùgbọ́n tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ àti lóòótọ́ àtòdodo ọmọ yorùbá ni ẹ́ o ò ní ṣàlẹ́ǹjì àgbẹ́kọ̀yà àgbẹ́kọ̀yà ló jẹ́ kẹ́gbẹ́ tó lọ ṣe kó dúró ṣó wáyé kó jẹ́ pé irú ẹgbẹ́ yẹn la máa tẹ̀ mọ́lẹ̀ ṣó yẹ kó jẹ́ pé irú ẹgbẹ́ yẹn la ò ní gbọ́rú ẹ̀ mọ́ ṣó yẹ kó jẹ́ irú ẹgbẹ́ yẹn la máa wá ìṣubú àwọn tó bá ń sọ̀rọ̀ fún wọn bẹ́ẹ̀ ṣe ń wá ṣubú wa ṣùgbọ́n lọ́wọ́ ò ní fún yín rí èmi ò join struggle torí pé ká lè reach ká lè lo mọ́tò ká lè ká lè máa ṣe fashion káàkiri mo join struggle for the liberation of my family my people and those who really matters in Yoruba land inú ẹ má jà tán àwọn ti gbé politics wọ struggle Yorùbá yìí o ẹ jẹ́ ká fọpọlọ rìnrìn àjò ẹni tí ò bá gbọ́n kó dẹ̀ ṣọ́ra wọ́n á fà ẹ́ sí rìn àwa ní ti Paul àwa ní ti ó ṣe jẹ́ ṣebí yorùbá lálá ń jà fún ṣebí ilẹ̀ yorùbá lálá fẹ́ kó wà liberated why must we fight ourselves èwo ni ká máa sọ pé àwa kan ní tibì kan àwa kan ní ó lè lẹ́fẹ́ jà ìrọ̀lẹ́ ń pa ẹ ní nǹkan kan ṣe fúnlẹ̀ yorùbá ẹni tó bá ní nǹkan kan ṣe fúnlẹ̀ yorùbá so far tó bá ti rọmọ yorùbá ẹgbẹ́ tó ń struggle ó máa encourage ẹni ò ní bàjá tọ́rọ̀ bá ṣe bí ọ̀rọ̀ ẹ máa pera yín sí àkíyèsí ni ẹ máa pera yín sí kọ̀rọ̀ ni ẹ jọ mo fàsìkò yìí bẹ̀ gbogbo wa lórí struggle yorùbá ìwọ tó wáyé pé lòtítọ́ ọmọ ọkọ ni mò ń sọ̀rọ̀ àwọn ọmọ ọkọ mi ń sọ̀rọ̀ àwọn ọmọ àtọ̀hún ni wá àwọn atinúgbó wa bà ló ní ìlú jẹ́ o ìwọ tó jọ ọmọ ìlú gidi ẹlòmíì ò lè dúró lu ẹ ẹlòmíì ò lè pèrò nílùú ẹ adẹ̀ déta a máa fọ́nbù lọ sílùú ẹ náà lọ sílùú ẹ kó lọ sọ pé o jẹ́ bákan ẹni tó máa ṣàlẹ́ǹjì á tó 30 òun náà dé sọ pé òun náà akọ akíkanjú ọmọ Yorùbá ẹ ti balẹ̀ jẹ́ ẹ tún fẹ́ ba ìgboro jẹ́ ẹ má ba ìgboro jẹ́ fún wa kò sẹ́ni tí ò ní pass kò sẹ́ni tí ò láṣìṣe ṣùgbọ́n táṣìṣe bá ti dé ẹ jẹ́ ká pera wa sákèsì kádẹ̀wò kí lọ́nà àbáyọ kì í ṣe ká tún máa ba nǹkan jẹ́ lọ kì ṣe ká máa support àwọn tó máa ba nǹkan jẹ́ lọ ìwọ ni ká máa fogun ẹ̀sìn ẹ muslim ni ó ní yorùbá ẹ christian ló ní yorùbá ẹ ẹ ìṣẹ̀ṣe ló ní yorùbá kí nìyẹn kọ́ wa àwọn tó bá jẹ́ ọmọ ọkọ tí wọn bá kí n ṣe ọmọ àlè tọ́jú ọmọ ilẹ̀ yorùbá ní tòótọ́ wọn á pera wọn náà ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ ní àṣà ìṣẹ̀ṣe dádúró gedegbe ẹjẹ́ àṣẹ ra wa lọ́kọ̀ọ́ ká mọ bí ta ti ń bọ̀ ká mọ bí ta bá dé ká dẹ̀ mọ bí ta ń lọ nǹkan tẹ́mi ṣe torí ẹ̀ join Àgbẹ̀kọ̀yà nìyẹn o Àgbẹ̀kọ̀yà kì í ṣe taláwo nìkan o bó o you are welcome bó o you are welcome bó o you are welcome bó o you are welcome bó o you are welcome bó o you are welcome bó o jẹ́ pastor bó o wòlíì bó o you are welcome bó o be you whatever so far tó bá jọmọ yorùbá tó dẹ̀ jẹ́ pé lótìtọ́ àti lódodo ilẹ̀ yorùbá ló ń dún pé kó má bàjẹ́ kí nǹkan má dàrú you are welcome into Àgbẹ̀kọ̀yà Àgbẹ̀kọ̀yà kì í ṣe ìta fún ma bára wájà ta fún ma ṣe pátì mo dẹ̀ ń sọ̀ mo ń tẹnu ogun pé èmi ni founder kìnní kan èmi ni president kìnní kan èmi ni vice èmi ni deputy èmi ni warrior èmi ni lọ́ọ̀dù èmi ni secretary èmi ni national èmi ni interim nínú ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ẹ má jẹ́ kó sí ń bẹ̀ ilẹ̀ Yorùbá tó bá ti jẹ́ pé Yorùbá ni ẹ tó dẹ̀ jẹ́ kíkanjú lọ join you are a comrade respected comrade èwo ní ká máa fi oyè oyè oyè oyè tí ò ní túmọ̀ oyè tí ò ní plọ́ọ̀tì mẹ́ta ò ní plọ́ọ̀tì mẹ́fà nílẹ̀ yorùbá tó ń guide tó fi dáko tó fi ń produce òun ga apá òṣìkiri wọ́n ló lórí ọmọ ọ̀tá ìwọ́n ló lórí ọmọ olè wọ́n ló lórí jàgùdà ojú ò tiẹ̀ tiẹ̀ a pè yorùbá ní ìran ọmọlúwàbí a pè yorùbá ní ìran ẹlẹ́sìn àlàáfíà a pe yorùbá ní ìran ẹlẹ́sìn ìfẹ́ ǹjẹ́ ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu ǹjẹ́ ó fìyàn lọ́kàn balẹ̀ ǹjẹ́ àwọn tó ń gbọ́ ẹ̀ ǹjẹ́ ọkàn wọn balẹ̀ àbí ọkàn wọn dàrú ẹ jẹ́ ká rò dáadáa àwọn tó ló fẹ́ dàbí tiwọn àwọn tó ń pera epo jù wọn lọ ǹjẹ́ ìlàjì nǹkan tí wọ́n là kọjá kó tó débi tó ti mọ̀ wọ́n ǹjẹ́ o lè ṣe nǹkan tó faradà ǹjẹ́ o lè ṣe ohun tó ń jẹ́ olórí ni ẹni tó lè farada ẹ̀gbin ohun tó ń jẹ́ olórí wọ́n á bú ẹ wọ́n á sọ̀rọ̀ sí ẹ wọ́n á dalẹ̀ wọ́n á jẹ ẹ lólè wọ́n á ṣe fún wọn wọ́n á bọ́ wọn wọ́n á jẹbọ wọ́n á jata wọ́n á jẹyọ ẹ wọ́n á fowó sí wọn lápò wọ́n á gba àkísà lọ́rùn wọn wọ́n á fi aṣọ sí wọn lára wọ́n á tún padà bú ẹ wọ́n á bojú ẹ wọ́n á tẹ̀ mọ́lẹ̀ wọ́n á tẹ̀ ẹ́ mẹ́rẹ̀ síbẹ̀síbẹ̀ ìwọ̀nba ni wọ́n á gbọ́ lẹ́nu ẹ nǹkan tó ń jẹ́ olórí nìyẹn kì í ṣe ẹni tí ò rárá gba ìwọ̀sí ẹ lọ wo gbogbo àwọn olórí gidi àwọn ló gbà wọ́n sí jù ohun tó bá fi mú kí wọ́n sọ̀rọ̀ ẹ ti tì wọ́n dé ìkọgun ohun tó bá fi mú kó mi dẹ̀ jábọ́ lójú wọn ẹ ní múrí bọ́ńbẹ́. mo fàsìkò yìí bẹ̀ wá ẹ já mọ nǹkan tá à ń ṣe gbogbo ọmọ Yorùbá àwa ní ògo ìkẹyìn ayé àwa ní ìran tí a kò lè a kò lè fìjà lọ ká borí ẹ̀. E